سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الحكيم اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فأتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبي الله وجميعي àtẹ̀rẹ̀ náà ni a fi láǹfààní àti wà ní báyìí tí a wà yìí àánú rẹ̀ náà ni ó kò lórí wa tá a fi lè jókòó irú ìjókòó tí a jó yìí ìbùkún rẹ̀ náà ní sàn ní sàn lórí wa ní sàn lára wa ní sàn nínú omi ẹ̀jẹ̀ ara wa tá a fi láǹfààní àti wà nírú ààyè tá a wà yìí àwọn ń bẹ lọ́wọ́ ọba ọba tó ga ju gbogbo nǹkan lọ àánú rẹ̀ ga ju gbogbo àánú tí ń bẹ lórílẹ̀ ayé lọ ìkẹ́ rẹ̀ kò sí fi wí ìkẹ́ àwọn ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n ti ń bẹ lórílẹ̀ ayé àwa ń bẹ àlékún orí tó ṣe fún wa yìí kọ́lọ́mọ bá kó tún bẹ̀ sí fẹ́ni kọ̀ọ̀kan wa sí i tá a wá wà náà tó jẹ́ àyè àánú ọlọ́run ọlọ́run kọ́ mọ́ lè wá jáde kúrò ń bẹ̀ láéláé yá abẹ́ ìṣẹ̀lẹ̀ àríwá ìṣòram yá rabbal alamin lọ́n jẹ́ kó bẹ́ẹ̀ fún wa o. ayé ẹlẹ́ẹ̀kẹsàn la fẹ́ wọnú ẹ̀ tó fi dé ẹlẹ́ẹ̀kẹsàn ẹlẹ́ẹ̀kẹjọ lánàá ẹlẹ́ẹ̀kẹjọ tàná yẹn òun náà ni amọ̀mẹ́sí àtúnwá fẹ́ wọnú àyà mi báyìí àyà ìta fẹ́ wọnú ẹ̀ yìí àyà ńlá ni àyà tó tóbi púpọ̀ ni tùmọ̀ rẹ̀ pàtàkì gbogbo ẹni tó bá jẹ́ mọ́mìnì bákan náà fún gbogbo ẹni tó bá jẹ́ mọ́mìnì níjọ níjọ bákan náà fún gbogbo ìlú tó bá jẹ́ ìlú ìsìláàmù ní orílẹ̀-èdè torílẹ̀-èdè àti agbègbè sí agbègbè olúwa fẹ́ kọ́ wa ní ẹ̀kọ́ torí ti ọlọ́run ọba wa azza wa nínú nǹkan tí ó ti fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn látara Al-Qur'an òun náà ni pé Qur'an ọlọ́run ọba sọ kalẹ̀ fún ànábì láti wá fi tún alìkìyàmà wa sí i. ṣùgbọ́n ká tó dálùkì kan lákọ̀ọ́kọ́ ṣe náà kọ́kọ́ ṣe náà ká ayé ni àlùkòránì tó wá dé láti wá táyé wa náà ti bákan náà nínú àwọn ọ̀nà táyé ọgbà ìmọ̀ràn jẹ́ títún fi ẹnì kan bá ń pè é ní atẹ́yé ṣe bẹ́ẹ̀ orúkọ rẹ̀ fake name ni orúkọ àyíyájẹ́ lásán ni ní jẹ́ hadith sallallahu alayhi wa sallam

gbogbo àwọn ètòkétò àbáwọn òfẹ́kófin tí àwọn ọmọ ádámà tí wọ́n bá ń lò láti bá àwọn fẹ́ẹ́ fi táyé ti ẹ lọ ọmọ fún òfin máa tú ayé ni wọn ò ní tún ayé ti o ṣùgbọ́n Al-Qur'an Karim ọwọ́ alátọ̀dọ̀ anábìwá alátọ̀dọ̀ ọlọ́wọ́n ọba sí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam láti wá fi tún ayé wa ṣe fún wa ni nínú àwọn àyà táyé ti òun náà ni àyà ti àwọn àmì bákan náà nínú àwọn àyà táyé ti òun náà ni àyà ẹlẹ́ẹ̀kẹfà èyí tí a ti ké sẹ́yìn nàám ààyè ẹlẹ́ẹ̀kẹfà atáyé ti sẹ́yìn sí sáà táyé kìyàmà sí kọ̀ wá sáyẹ̀ kankan tí ń bẹ náà lóko àn tí ń tún ayé sí àfikọ́jọ́ sí wípé ọwọ́ máa rí pé àlùkìyàmà rẹ̀ náà ó tún bá títún ṣe látara rẹ̀ náà bákan náà torí pé téèyàn ọ̀bá nífọ̀kànbalẹ̀ láyé kò ní ráyè sínú ọmọ títà àti bó ti yẹ ìyẹn náà ní èrègùn tí olúwa ṣe fún Ka'batul Musharrafa Ka'aba tá a máa lọ ọbẹ̀ nìyí táàtì lọ máa ń ṣe hajj olúwa fún ní nǹkan tá a fi rẹ́sìn sí ni tí ọba fi nǹkan tá a fi rẹ́sìn sí ń bẹ̀ kò yí sí náà ọlọ́run ròyìn kàába ọlọ́run ọba sọ pé bisimilahi rahman rahim lila fi kọrọ yìí. إلى بهم التذكرة والطيب فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف abẹ́rù ń bọ ni àyà amábẹ́rù sì là ń ké alàbí àwọn Àlàdí afáàmàhùn min jú'in wa àmànàhùn min khawf. Ó ní kàábà fi ń jẹ́ kàábà lọ tán dáadáa bá ní. Gbogbo nǹkan méjì tí ìjẹ́ kí èèyàn rántí nǹkan tí olúwa ti ṣe síbẹ̀. Ìgbà àti mú kó ń bẹ̀. Nǹkan tí máa jẹ́ kí èèyàn máa lé rí nǹkan tí ní gbogbo ìgbà olúwa wa ti síbẹ̀. Ọ̀rọ̀ ni àlàdí afáàmàhùn. Thank you. ọlọ́run ọba ń sọ wípé kàábà o ẹ lọ rẹ́sìn tí ń bẹ ṣùgbọ́n nǹkan tí ó kẹ́ tí ń bẹ ni pé ẹ kọ́kọ́ láyé sí kí bẹ́ẹ̀. ẹ bá ti dé bẹ́ẹ̀ máa rí nǹkan jẹ wàláhì kò sí rí tó kan tó bá kàábà tí ọba sówó lọ́wọ́ rẹ̀ ní òkè ọmọ mòwó ọba ń lọ ká ọkàn sáàrí nkankan bóyá ìjàn ló gbé ọlọ́bẹ̀ ọ̀sá bara rẹ ní Kaaba ọwọ́ lu ọdún mẹ́ta ọlọ́run òpè kíjọba àwọn immigration ọgbà ọmú ọwọ́ lu ọdún mẹ́ta ń bẹ́ ò lè sàfẹ́kùn tó jẹnu Kaaba. ó ti lé bẹ̀rù bàbá tí bàbá yà kàn gbogbo <laughs> si ti di àjẹ àjẹyìn. ó sì máa gbọ́ pé wàhálà kan bọ́ lókè kìíní kan bọ̀ nsálẹ̀ gbogbo bí wàhálà ti ń ṣẹlẹ̀ láyé lọ́wọ́ ní ìsìnkú wa ń káàbà o wọ́n kàn ń ṣàdúrà ọ̀pọ̀lọ́ wọn bá mú kú òní kò sí tí ó ti wọ́n bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni àyà táyé tá a bá ti rí àyà táyé a sì máa rí wípé ẹ̀sìn náà ti wà ní ẹ wá jẹ́ ká lọ́mọ àwọn à láti bàtà ti bẹ̀rẹ̀ rẹ̀ àwọn kan bẹ̀ ń bẹ̀ ibi tó kojú ibi tó kọjú sí jùlọ ẹ̀sìn ni ṣùgbọ́n ayé náà ń bẹ̀ ń bẹ̀ àwọn kan bẹ̀ ń bẹ̀ ayé gangan lọ́kọjú sí pé á ah, tàn ayé yín ti fún yín nínú àwọn ayé tí wọ́n ń tán ayé ti fún wa jùlọ nínú àwọn ayé ẹlẹ́ẹ̀kẹsàn ìtafẹ́ kí lónìí lẹ́yìn bàtà sọ pé a'udhu billahi minash shaitanir rajim. a'udhu billahi minash shaitanir rajim. وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي فقاتلوا التي تبغي حتى تفيء إلى

náà alukóraní ń bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ti bẹ̀rẹ̀ rẹ̀ láti ìgbà yìí wá kọjú máa ń tàǹtẹ̀ o láti fi yọ̀ náà. alukóraní ń bá wa sọ̀rọ̀ nínú Suratul Hujurat wọ́n fẹ́ fi àyà ìtàn ayé wa ti fún wa wọ́n sì fẹ́ kí ẹ̀sìn wa náà dá látara rẹ̀ náà táyé bá ti dára fẹ́ni tó bá máa lò ẹ̀sìn rẹ̀ náà yóò dára ọlọ́run ọba tó ti wá ní múmìnì ẹnu pa jẹ́ múmìnì yẹn ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tára ókọ̀ tá a yẹn nínú àwọn agbára tí olúwa fi tára pa jẹ́ múmìnì òun náà ni wípé tá a bá ti rẹ́ni tí ń jẹ́ múmìnì ẹgbẹ́ wa ń tá a fẹ́ fúnra wa a sì máa fẹ́ fún agbára yìí máa ń rìnrìn ọ̀ ló fi jẹ́ sí fake mominin fake awọn àwọn believers ó kiri ọ̀pọ̀ àwọn fake believers ọ̀pọ̀ torí tá a bá ti rí momin ẹgbẹ́ wa tó bá ti wò kọ̀rọ̀kọ̀rọ̀ níbi àhà ẹ̀fìn fa lórí kí n fọdà kún yìí máa ń rìnrìn òdò dáadáa tó bá ti rọ́mọ ayá rẹ kejì ti ń dáa fún tó jẹ́ pé náà lọ́wọ́ máa pé ìmánì rẹ̀ ó ti kí ni ọmọẹ̀hẹ̀. orúkọ tá ń jẹ́ yìí àmọ́ ẹ̀ tá a bá mọ iye rẹ̀ ni a sì fẹ́tọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wa ń jẹ́ ó dẹ̀ lómi tún gbókọ̀ abdul mu'min wọn a tún wá já abdul kò ń bẹ̀ lójúmọ́ dáhùn. ìwà rẹ ìwà rẹ ò ti mọ́mìnì ọ̀rọ̀ ẹnu rẹ ọ̀jọ́mọ́rọ̀ mọ́mìnì wọn lórúkọ táyà ń jẹ́ èyí ìfẹ́ ran wà létí wípé kẹ́ ẹ bá ti ń jó kọ yìí àà yẹ kí múta ta ní sùtà. ìlànà ìlú bí ìlànà ń Ọwọ́ ẹni kò yẹ kọ́ máa tẹ̀lẹ̀ ṣùgbọ́n ayé bá a mọ̀ àǹfààní ẹ̀yìn tó wà ní máa yà ní ẹwà ń bọ́ ọ̀rọ̀ ah, pàtàkì. Ó ní tá bá tẹ̀ wá rí nínú àwọn múmi ní tí máa ní wọ́n ti fẹ́ yòrò tán bó ṣe pé nìyẹn. Àwa rí àwọn alájà gbìlà méjì wà ń kò yẹ kó tẹ́lẹ̀ ṣùgbọ́n tó bá wá tẹ̀ ń nínú èdè ìsìláàmù wọn láà máa lò fún nǹkan tí ìtaàbà ṣẹlẹ̀ tàbí pé ọba tiẹ̀ ṣẹlẹ̀ tí ẹ̀ kan nígbèsí ayé wa ní ọ̀ṣẹlẹ̀ àbí kó tiẹ̀ má ṣẹlẹ̀ láéláé a padà kéwé ilé òun padà sí ké bẹ́lẹ̀ tẹ́lẹ̀ sẹ́yìn ṣùgbọ́n a padà sọ sọ́nù díẹ̀ nípa rẹ̀ fún wa ọwọ́ ẹni ká wá ní pé àwọn amóhùnmí níjọ níjọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ nílùú nílùú lórílẹ̀-èdè tó bá jẹ́ sí pé apá méjì ni wọ́n apá ọ̀tún ń bẹ apá òsì ń bẹ àbókè nìkan wà ìkan wà ń sálẹ̀ ipò dáadáa ló tètù bá lò wọ́n tí wọ́n wá jà wá bẹ́ẹ̀lẹ̀ láàrin wọn kò sì yẹ kó bẹ́ẹ̀lẹ̀ láàrin wọn wọ́n ní ká ní pé wọ́n bá tiẹ̀ wá ń já wọ́n wá ń fa wàhálà láàrin ara wọn. ó fi yára pé ẹni tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ láàrin inú ààyè yìí ẹni tó bá jẹ́ mọ́mìnì o ẹni tí ó bá jẹ́ mọ́mìnì ìpìlẹ̀ nìkan ti kíni kan máa jà ìpìlẹ̀ nìkan para wọn. ẹbí wọn náà mọ ìtàn Yorùbá ẹbí Yorùbá máa ń gbọ́ pé ìlú àtìlú ọ máa ń tẹ́ ń pe tìmì ní ẹ̀dẹ̀ mbẹ̀yìn kí ni wọ́n máa pè ẹ mú ẹ kí ni wọ́n pè wọ́n ọlọ́ọ̀bá ná bílíọ̀nù náírà lọ́yẹ bí wọ́n bá sọ Ògbómọ̀ṣọ́ ń bẹ̀ ọ́ nìyẹn tọ̀hún ìjà náà ni aláàfin kí ni má fi ìjà ni ìwò tún ni àwa ló fi gba àwa ìjà ń jọ. <laughs> Kájí ẹ̀fà wọn bá ń lẹ́ àwọn òòtà ńlá ńlá bàbá bàbá ńlá yín ṣàngó máa jà ní ìjà ní bí oòrò ògùn náà máa jà ní àbí àtìgbà àti ẹ̀họ́ tó ní wọ́n máa ń jà ní wọ́n náà sì mọ̀ pé ìlú sílù jà ní ìletò síletò wọ́n máa jà ní nígbà tí ò sí imán tí ò sí Islam bó ti wà ń lẹ lárúbáwá náà nìyẹn áwùsù àti kásáràjù wọ́n máa ń na tání fúnra wọn ìpakúpa ìpakúpa ni wọ́n máa ń para wọn ṣùgbọ́n nígbà tí ìsìláàmù di ọlọ́run ọba sọ pé. Wọ́n ń kọ́ ìfàdánì. من المؤمنين مقتتلوا ومنهم طائفتان من المسلمين مقتتلوا káwárí pé àwárí mọ́mìnì kan tí ẹ̀ jẹ́ ìgbà ìmọ̀ kan wá kàn sí lára tàbí abẹ́rẹ́ kan tí bàbá ńlá rẹ̀ ti gún ọwọ́ ayọ̀jú sí lára ń jọ kan pé ọba gbàgbé yìí máa ń rìn lọ́ba yọ ìjà sí ìlú kejì ìlú tọ̀hún náà bá dá lóhùn ah, ìjọ tọ̀hún tọ́ba yọjà ìjọ tẹ̀yìn náà bá dá lóhùn á tọ́ba ti lọ rí bẹ́ẹ̀. gbogbo wọn gbogbo ẹ̀yin mú mi ní òlé gọ̀tán ìtumọ̀ ẹ̀ nìyẹn táwọn kan bá gọ̀ tí wọ́n gbàgbé ìmánì wọn tí wọ́n bára wọn jà ọyẹ kẹyìn kan sẹ́kù ńlẹ̀. àwọn fàásílẹ̀ fóun náà ni kí wọ́n máa wà ń tẹ̀. ìjọ méjì níbẹ̀ láàrin mọ́mìnì méjì níbẹ̀ láàrin ara ẹ̀ múmi ní àkọ́kọ́ àwọn ará ni múmi ní àkọ́kọ́ ni múmi ní ẹlẹ́ẹ̀kejì nǹkan àwọn àwọn olàgbàánú mímú ní méjèèjì jẹ̀má Ibẹ̀ ní ká máa bẹ̀lọ́ nǹkan wà ní a ti máa fi maturity. Àà ah, tí èèyàn bá ti rí èèyàn tó bá ní maturity sọ́mọ́ òkú tó orí gbogbo nǹkan tẹ́yìn ọmọ dààmú sí ẹ̀ ní dààmú mẹ́ta. Mọ́tẹ̀ wá sí majority nínú ẹ̀lẹ́mọ́mì nínú ẹ̀kọ́ tàbí ọdún ọwà ń jẹ wà ń tọ́ ìpadà. Wọ́n ní mọ́mìnì méjì ní bẹ́ẹ̀ yẹn, ọlọ́run mọ́jà wò sí ibi alákọ̀ọ́kọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì ní ká máa bẹ̀rẹ̀ kò fi wá sí. Olùwà wa ní táwọn kan bá tí wọ́n bá sọnù lọ tí wọ́n gbàgbé ìmánì lọ tí wọ́n bá yọ̀jà síra wọn ẹ̀yìn kan ẹ̀sìn sẹ́yìn fàásìlè wọ́n wá ní fàásìlè hó báyìí náà ò máa ń yẹ tí mò ń ṣàdúrà lẹ́ẹ̀kan pé kọ́lọ́ ń já wà ń ó ṣòro wọ kó tó dé àyè fàásìlè bá ń túmọ̀ kọ̀rọ̀kọ̀rọ̀ kéwù lọ ọ́ máa ma pé fàásìlè hó báyìí náà ò máa aláǹtí ńlá ni ẹlòmíì tí yóò débẹ̀ tó bá gbére ẹ̀ bẹ́ẹ̀ yóò jẹ̀bi bọ̀ wọ́n kàn torí ẹ̀ fọ́kínrin ẹ̀họ́n torí ẹ̀ fágbọ́n dàrú lásán fàásìlẹ̀ hó báyìí náà wọ́n máa àwọn tí ó wọ bẹ̀ ìmá ni ó kọ̀kọ́ wà náà lẹ́yìn wá gbà náà fàásìlẹ̀ hó báyìí náà wọ́n máa agbára ọwà ní فأصلحوا بينهما owó ọwà díẹ̀ experience ọwà díẹ̀ kí ní tẹ́ gbogbo ìyàní máa wọ́bẹ̀ o ó lè wọ́bẹ̀ ní ìmáà kọ́ ọmọ wọ̀bẹ̀ ní agbára àti owó àti ẹ̀dí ẹ̀ ó lè má wọ̀bẹ̀ náà. nínú àwọn nǹkan tí tó máa ń dá wàhálà lẹ́ẹ̀kún wàhálà lẹ́ni tí ọ̀bá lẹ́tọ̀ sí fàásìlè fún báyìí náà ò má tó bá wọ̀bẹ̀ yọ̀ọ̀kan tó fi kún jà ìdí nìyẹn tó fi jẹ́ sí wípé ìjọ ẹlẹ́ẹ̀kejì yẹn ọlágbára jẹ́ o àwọn àmà bẹ lọ́hùn ọlọ́hun kọjá wa náà wà nínú àwọn òkè lọ́hùn lọ́hùn jọ́wọ́ pàtìlò ọlọ́run ní ẹ̀rọ àtàtúnṣe láàrin àwọn amúhùnmìnì méjèèjì tí wọ́n ń jà bí wọ́n ti wulẹ̀ kan pọ̀ tó bí wọ́n ti wulẹ̀ kan tó wọ́n jìnà ní wọ́n tún máa ní fàásílẹ̀ owó bẹ̀rẹ̀ náà. ẹ̀ta tó ti láàrin wọn láàrin àwọn méjì láàrin àwọn mọ́mìn nìkan ń bára wọn fa wàhálà wọ́n fi yọ ayé pé áyà yìí àtàyè tè. ìjẹ́lẹ̀ ẹ̀ máa pé ká ní pé gbogbo mọ́mìn ní ayé tó bá jẹ́ sí pé ọgbà tán ti nínú wàhálà ti ń bẹ láàrin ara wọn yìí. àbá ti rú ìlú ayé àbá ti máa darí ayé. wọ́n náà padà náà tán. Ah, wọ́n wá padà sínú ìtàn káàkiri ayé àwọn àwọn sàhábà lọ́jọ́ láàrin kábọ́sí ìtúwọ̀ náà má èyí dáhùn lórí lọ́wọ́ yìí àìwọ̀ náà má kò tí a bá lọ ń ó bá lọ káírò ń bẹ̀rún lásán bọ́là Sudan nítòsí wá lọ Algeria eh, African country náà àbí Morocco ń bẹ̀ yẹn lásán eh, eh, àwọn àlùtà àwọn tí wọ́n bá lọ lásán bígbà tó lọ lé èbò wálé ni. bígbà tó lọ lé èbò wálé ni. Ah, ó ti wá ó ti kú bẹ́ẹ̀ báyìí. kú bẹ́ẹ̀ báyìí. tó lè lọ Sudan bó ti jókòó yìí nìyí. ó ní pé Nàìjíríà yìí tẹgbẹ́ Sudan. Sudan ti dàrú. ó ah, lè lọ Egypt wọ pé ó lọ sáyé wá. Hmm. ó lè ráyé sí mẹ́ o. sọ gbọ́n mi báwọn. Ah, kò sí ayé mẹ́ o. ẹ̀yin náà láwọn ẹ̀jẹ̀ wá láti bẹ̀jẹ̀ wá ń kọ́ ọmọ lọ́dọ̀ wá bíbẹ̀ àbí. e tí ó o bá a ní a fẹ́ gba Egyptians fẹ́ lọ́dọ̀ ń a lè sanwó oṣù rẹ̀ kọ́ gbọ́ wọn. oṣù fún yàrá níbi dábàá náà máa wà. kì í ṣe kíbẹ̀ tẹ́lẹ̀ nìyẹn. àwọn fàásì lè fún báyìí náà wò máa fà wà ń kọ́ ìfàtà ní tẹ́lẹ̀ ní. ẹ tó bẹ̀rẹ̀ láwọn countries ẹwọ bí gbogbo ẹ ti lọ ká má máa pàṣẹ àwọn ètò olóṣèlú ń jọ wà ṣùgbọ́n ní sókí ká mọ̀ pé gbogbo lẹ ibi tí islam ti jẹ sí ọlọpàá àrọbíyà àti gbogbo bí àwọn inú islamic countries yẹn tí islam ti wá yẹn ẹ lọ mọ̀ pé ogun lọ sọ wájú rẹ̀ yìí. Nàìjíríà tó wà iná. Ọmọ ń tí Boko Haram ń bójú wa rí. Ọmọ wàhálà ká bá tún wá à ń bá Boko Haram fà àìsí ìrìfà wọ́n ní gbó tambisa kí ni ń jẹ́ báwọn ìdí ọ̀run ní gbó tambisa wà ní àbórí rẹ̀ Subhanallah, ọba tó jẹ́ president lónílẹ̀, àbí? kí ló dé bó bá wà nù lẹ̀ ó yẹ ká gbẹ́lẹ̀ ká lọ bá nù ta rẹ̀. jẹ́ sí pé àwọn community ńláńlá láwọn community náà lajú dáadáa mo bá bí ní ìlú tó ta wà yìí wọ́n a máa ti mítìn gbà kan wọ́n sì ti náà mo inú àwọn nǹkan tí mo rí ni pé wọ́n wá tọ̀ káàkiri gbogbo ìlú dùn wọ́n lọ sílùú tí wọ́n máa ń wá àwọn ààyè tí kó bá wà àbí ilé kan tí wọ́n kọ́ tán tó ti àbándọ̀ rẹ̀ ah, tígbó ti wá wà lára rẹ̀ àwọn ìlú náà wà tán mo yìn yín wẹ̀yìn ara rẹ̀. wọ́n ní mo sọ̀rọ̀ ìbàdàn ìlànà lókùnrin ẹ kí lọ́mọ tí wọ́n san sí torí pé ibùba aburú ni gbó tó ń wò yẹn. nígbà táwọn ordinary community ń sán gbọ́ àdúgbò wa torí ká lè bá a fúnra wa ní safety báwo wá ní kọ́ńtì òsè ní lọ́wọ́ lọ́wọ́ igbó sáńbítà àrìjẹ̀nu ní bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ẹgbẹ́ kílópẹ̀ búdòdà lọ́bẹ̀ kí àrìjẹ̀nu kọ́ wá pàdé búdòdà. المؤمنين قتتهم فأصلحوا بينهما. أما أنت ما تنسى وأنت أكلوك àwọn títì kan ní ìlú kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà ni gọ́ọ̀mẹ̀ntì wà ń bẹ yìí náà ni ọwọ́ afẹ́ máa ṣe títì lọ ọfẹ́ máa ṣe lọ àwọn abìkan tí wọ́n jẹ́ bí ọjà wọ́n bá ní àwọn ó lé wọ́n bá gbé gúdù tàdé ah, ah, wọ́n ní àwọn fẹ́ fi kí agbogbo sọ́ọ̀pù tí ọ̀dá yà àwọn fẹ́ wó wa títí ò lè bá àtàwọn ilé kọ̀ọ̀kan náà títí ò lè bá fẹ́ ah, wọ́n máa tí wọ́n ti wá gbé kalẹ̀ jọ́kejì ni ọbẹ̀ rẹ̀ jẹ́ jọ́kejì ni yọ́ fẹ́ kí búdòtà ọbẹ̀ rẹ̀ jẹ́ nígbà tí búdòtà wà bẹ̀rẹ̀ jẹ́ àwọn tí wọ́n lọ lé níwọ̀n wá dọwọ́ alẹ́ wọn láwọn ará ọjà wọn lọ gbé àwọn tí wọ́n máa gbẹ́bọ̀ nǹkan kan sí wọ́n bá lé ẹbọ sílẹ̀ pé kí wọ́n má lè sí mọ́. ọ máa ń tán pè níjọba yìí wọ́n níjọba wa ni wọ́n gbẹ́bọ síbẹ̀ ẹyọ kan la gbé bẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹkú mẹ́fà wà bẹ̀. Ẹ bẹ́ẹ̀ náà ni gbogbo ibi tí gbogbo bá wà irú Sambisa yẹn àti gbogbo àyè kọ̀ọ̀kan tá a mọ̀ pé bá ti ní pé lápòjúwe ní ìjọba ni wọ́n ń pààyàn láwọn abì kan. ẹ kíyà bẹ ẹ bá ti kíyà rẹ ọ̀sán bíríìjì kan bẹ lábá ń bọ̀ láti tá a bá kọjá tó gèèjì èkó yẹn ibì kan wà tá a máa ń gbà tá a bá gba inú ìkẹjà jáde níbi ìsàlẹ̀ báyìí ẹ wò gọ́ọ̀mẹ̀ntì lọ kílẹ̀ abẹ nígbà kan ó lè ní ọmọ ìjà ń bẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ máa ń sìn tó kí ọmọ fa wàhálà lọ́tún fa wàhálà lọ́tún ìjọ abẹ́gbẹ́ àbájọ kò sí kankan tó lè kó bá wọn tó kún ọmọ fa wàhálà ọ̀tún àti òsì ayà wa ní abẹ́kẹ́yìn mùsùlùmí káyé yán dá kẹ́ dàgbàsókè wọ́n ní kọ̀yẹ ká bá mú mi níbi ká máa sọ pé mo gba láyà èèyàn kan tẹ́nìkan àbí ìjọ sí ìjọ àbí ìlú kan sí ìlú kan àbí ẹ̀sìn kan sẹ́sìn kan àbí orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè kan tí wọ́n sì jẹ̀ mọ́ mi ní kò yẹ ká bá mẹ́ ká nípa wá tẹ́lẹ̀ ẹ mọ̀ wò wọ́n rán. olúwa ni ẹ lọ dìde ìwúyà ẹ̀yin tẹ́ lágbára jù àwọn méjèèjì lọ ẹ̀tún wọn sí. ẹ̀yin tẹ́ lọ́lá jù àwọn méjèèjì lọ ẹ̀ṣàtúnṣe láàrin ara wọn. ẹ̀yin tẹ́ ní làákàyè àtòyè jù wọn lọ ẹ̀ṣàtúnṣe láàrin ara wọn. ọ̀tún lè gbà ọ̀tún lè gbà. kóòtù náà gbà lójú ayé. kóòtù náà gbà lójú ayé. kọ́tàn wa lọ fẹ̀yìntì nílé rẹ̀. kọ́tàn lọ fẹ̀yìntì nílé rẹ̀. nígbà tó dọwọ́ òru bá gbọ́wọ́ sí i. ló bá àhán àwọn ń tàn ni. mo tàn án jẹ bẹ́ẹ̀. Ah tí òsì bá lọ gbọ́wọ́ àbọ̀tún bá lọ gbọ́wọ́ sósì ní ọ̀nà ìmọ̀tẹ́lẹ̀ lẹ́yìn gbẹ̀tẹ́ ìsàtúnṣe tó ti gbà pé àgírí islam dánwò yẹn àwọn lọ́yà àwọn kankan àwọn ìjọba tí ọba máa ṣe kò lè dàgbà. ìjọba tí ọba máa ṣe kò lè dàgbà. sẹ́túmẹ̀ntì ni o ẹ rí wàhálà tí nàìjíríà àti Cameroon fà nígbà ọdún bí àwọn ọdún mélòó kan sẹ́yìn lọ́nlọ́hùn ó ti pẹ́ díẹ̀ ogún ọdún sẹ́yìn ẹ wàhálà àfọwọ́sòfò àfẹ̀mẹ́sòfò àmú kankan mẹ́ẹ̀. wọ́n ní gbogbo ògbà irin tẹ́tà fi máa sẹ́yìn fi máa mọ̀ pé èèyàn dàgbà sókè láwùjọ tó bá wà òní kọ́ gúùdù níbẹ̀ sí máa ti tẹ́tìmẹ̀tì ìwọ náà sọ̀bà wa máa ti kọ́ ọmọ gbà á ní abájú wa bọ̀ ọkọ̀ àti àwọn oúnjẹ àyìn kan àwọn àjọ àti sẹ́tímẹ́ǹtì onímì ọgbà mọ́ ọ̀bẹ ẹ̀ jọ jẹ ká àbámọ̀ ní. Kọ̀sẹ̀ntì ò ní jẹ́ mbẹ́ ọkùnrin lè bá sọ pé kí ni àfẹ́lómi ọ̀fẹ́lómi ọmọ wọn náà ọmọ ọmọ tó ti máa kó tí ìbá fi pé ha tó ń sin wọn àdánwò ní fún ẹ. ìgbà wọn ti dáhùn máa àdáyé kó pọ̀ ọlọ́wọ́ ní bàbá wa rẹ̀ ń tọ́jú aborí kọ́kọ́ tí ń ṣe jàǹbá ọgá yẹn kóun ti gbóun ti gbà ṣùgbọ́n irọ́ ni. ọfẹ́ gbẹ̀yìn yọ ọfẹ́ wọn ìtọ́ba ilé wa ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba sọ pé fàkọ́ọ̀tì ọlọ́run wa ní fàfàìmbà bá ti ìdá wọn máa ọ̀dà wọn láti fi yẹ̀yẹ́ wọn torí pé kìí ṣe pé ẹni tí ọjà ẹni tí ń ara wọn náà wọn ti kọ́kọ́ sọ̀kalẹ̀ díẹ̀ nù yìí máa nì ṣùgbọ́n nígbà Ah, ọlọ́wà nípa ń bà wá ìtọ́wà sàtọ́wà gbẹ̀yìn bẹ́bọ́ jẹ́ bí wọ́n ti máa ń ní wílé èdè Yorùbá ọgbẹ̀yìn yọ kí wọ́n nípa ọlọ́ni ẹ bá jà wọ́n máa wo ìkítàtà lú ni wọ́n ti bẹ̀rẹ̀ kí ó lànà ìkítàtà ló mọ̀ pé ìkítàtà ló ní ìkítàtà ló ní a fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbàtà ẹ bá fẹ́ mú wọn ọ̀tìlú tó bá jẹ́ sí pé ń bá yín yẹjọ́ ń Fàkọ́tìlú ẹkú sọ́jà lọ sí bẹ́ẹ̀. Fàkọ́tìlú ńláti ìtàbí. Ọlọ́run ní agbára tó lé nìkan ìfìlọ báyìí tó jọ gbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́ yẹn. Ẹtùjú ẹ̀rí máa bò. Irú Ismail fẹ́ lò nírú ìjà eléhun ọ̀gbọ́dọ̀ jọrún tó wà àti A&B jọ ń fà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí ní ìjọba ńgbà ti fún àti wàhálà ń fà kí ẹbọ tẹlẹ yìí ń lò ń gbàtẹ́ ń jà ní fún àti ìlòkù ọdẹ àtọdẹ àbí oúnjẹ àtọndẹ àbí pàrọ̀ àti pàrọ̀ òkú àtòkò kùmà àti kùmà ọ̀dọ́ àtàdá àtàdá ǹjẹ́ ń lò nìyẹn nígbà wọn yá kí wọn kó sọ́jà dé ẹrọ abẹ́rọ. ìjọ ìjọba ti gbé kálukọ́ ti jẹ́jẹ́ ni bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹni táwọn mẹ́rin bá wọlé náà náà mẹ́rin ní ìsìn mo rò fọ́pọ̀lọpọ̀ ní gbọ́ lẹ́kítọ̀ tá ń ṣe mọ́ yóò sọ ma wẹ̀ níbi àwọn kìíní ti dé o ọlọ́run ní fàkọ́ọ̀tì. wọ́n àtẹ̀yìn tẹ́ fẹ́ ṣe àti ẹni tí kọ̀kọ̀ ẹni tí wọ́n gbẹ̀yìn lọ bá tí wọ́n lọ kámọ́lé ẹ̀pà wọ́pọ̀. wọ́n ní àìrìn ìjù lọ́pọ̀ àyọ̀ ìpọ̀ àyàbíwò lẹ́ sí pa àìrìn pọ̀ ìjù ní ìṣekú pa wọ́n lẹ́yọ ẹyọ. ọlọ́run ni ẹ̀yà ẹ̀ wọ́n ní ní tẹ́ẹ̀bì lọ bá wọn jà lórí kẹ́ lè bá a lè dá wọn pẹ̀ bí. ọjà àtà yọrìjì àwùtárìjì àìlà amúrìlà. Àtà tàbí àìlà amúrìlà. Tí o fi sọ pé mo ti gbọ́ o, kódà kò jẹ́ sí pé ẹ ti yọ lọ́ọ̀kan tẹ ẹ pé ẹfẹ ẹfẹ ẹfẹ ti fàkọ́ tìlú lọ́ba ní áà áà nù nù nù nù wọ́yà yẹ mo ti gbà mo ti gbà mo ti gbà mo ti gbà mo ti gbà ẹ má wulẹ̀ pamọ́. àjà dàbí àdìlá àmìlá. bó ti wá rí tó bá ti wá gbà káfà irun. Ọlọ́run nípa ń pa á tí ẹni tí ẹni ọgbẹ̀yìn bẹ́gọdẹ́ yẹn tó bá padà bá a ti ní ọ̀pọ̀ òbíyá yìí pé wọn ìsábà fẹ́ gbọ́ fàyín tí mẹ́ńbẹ̀ yẹn náà. agídí ni à ìwọ náà máa ń ti ṣẹlẹ̀ ní tòsí yìí náà wọ́n bá ní à ìwọ fún ìwọ lọ jẹ tó ṣùgbọ́n ó tún wá jẹ ìwọ ló bù no. fún ìta ebi ansa tuntun wọn gbọ́dọ̀ jẹ kí wọn kó àwọn tí ó kó yà fún wa náà fi kó wa bá wọn bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí bá ń jà èso máa ń lo ẹ̀jẹ̀ tí ibi máa ti tàjẹ́ lẹ̀ báyìí èso jókòó bẹ̀. àwọn onímọ̀ ní èso máa gba hàn àwọn èèyàn gan kan ṣe mẹ́tìn níbi tíjà ti ń tẹ̀lé nígbà tí kí tá a bá ti wà nínú wàhálà bá ń kú wàhálà ti bẹ̀rẹ̀ ayé nìkan amẹ́ríkà nǹkan kẹ́ sẹ́nu rẹ o èso ń lọ o torí gbogbo ọ̀rọ̀ tó ń sọ lásìkò tí ìlú méjì bá ń jà báyìí èso ọ̀ máa lọ bí ọ <laughs> mọ́wùlẹ̀ dá sí tọ́ ọba ti mọ̀ ń pẹ́ wọ́n wá ní tọ́ba wá gbọ́ ògùn ètí ìdáàbà gbọ́ ṣùgbọ́n tábà jẹ́ sí pé ẹni tí wọ́n yàn jẹ́ bá gbọ́ tọ́ba padà pé mo ti gbọ́ mo ti sọ̀rọ̀ ẹ̀ ń dá. bìláàtì yẹn ọ̀rọ̀rùn díẹ̀ ọ̀rọ̀rùn díẹ̀ díẹ̀ ọ̀wárì tó le jù ní wàá pọ̀ sí i. ó fi jẹ́ sí wàá lọ́wọ́ bá sọ pé ọba ẹgbẹ́ fúyàwó méjèèjì mu ah, àbò ní àwọn méjì kan nínú ẹ̀lẹ́yìn o ọwọ́ adìlú nù ọwọ́ àlà méjì ọwọ́ ní ah, ọmọfà adìlú báyìí adìlú ní kọ́ ọ̀là sí ọwọ́ pé àjẹ̀lá ah, ọwọ́ àlà tán wà á fẹ́ tẹ̀ tó.

àánú nù ẹjẹ ń wá ẹjẹ ń wá ètò ti déédéé rẹ ọwọ àmà wá déédéé sáìsì ọmọ tó tani ṣe bẹ́ẹ̀ nù wa. Ọlọ́run sọ pé. Ah, nǹkan méjì bá pàdé ara wọn nínú ọ̀rọ̀ Ọlọ́run. Tọ́lọ́run sì fẹ́ sọ pé mo fẹ́ràn méjèèjì. ìtọ́ da jùlọ lọ́wọ́ ó mú bẹ́ẹ̀ ni ọ rí pé ọlọ́run fẹ́ràn déédé ṣùgbọ́n torí pé dédé àti fínífíní déédé ọ̀pàdé ara wọn ìwé ọlọ́run wà mú bẹ́ẹ̀. ẹni tó dáa jù ní òun mùsùlùmí ọlọ́run tẹ́ ń wòye tó dáa jù ní. àwa máa sọ pé olúwa ó àwọn onídéédé ṣùgbọ́n ó àwọn onífínífíní jù àwọn onídéédé lọ. kó lè bá àjẹsí pé ó ń déédé náà wọ bẹ̀ wọ́n tó ń pín ọ̀sán méjì péré tó ẹyin méjì ọ̀yá ìwọ náà ọlọ́run fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n ẹni tí ń wò fínífíní yẹn ah! ó ń gèrè ìfẹ́ ọlọ́run ọba eléwòn bá mi níbi àyà ìbáni àyà yìí sọ fún wa yìí pé gbogbo nǹkan tá a fi máa ti sẹ́túmẹ́ǹtì olórí ẹ̀ jùlọ irinṣẹ́ mẹ́ta sọ fún àyà kí ni nǹkan náà pèlè àádìlè wá àpẹẹrẹ. pírẹ́sidẹ́ǹtì tó bá fẹ́ máa rìn fandafanda nínú ìlú kọ́kọ́lò bèlàáàrẹ̀ gómìnà tó fẹ́ máa jẹun níbi tó bá wù ọlọ sí gbọ́nà yóò máa jẹun lọ́mbẹ̀ ọlọ sí ẹ̀sọ́ fún ọ pé ọkọ ìyàwó tó níyàwó mẹ́rin àti mẹ́ta àti méjì tó fẹ́ fírì lọ́dọ̀ àwọn méjèèjì báwọn ló ti wá máa lò lọ tọ́ba tí wá ń lò lọ bẹ́ẹ̀ òní sí wàhálà kan àtúntí ọmọ tún rẹ̀ ṣe lọ́nà wọ́n nígbà tí jàbá bẹ́ẹ̀lẹ̀ ń tá a fi ń ṣàtúnṣe ní àlàájúlú nígbà tí jà ọ̀bà wa bẹ́ẹ̀lẹ̀ ń táwa ń lọ ájúlọ àti wàá fún ìṣe ìmọ̀ bá ti búlọ̀kù ẹni ẹ̀ kàá tẹ́lẹ̀ ní ẹ̀ ló fi jẹ́ sí pé gbogbo ibi tí wàhálà bá ti bẹ́ẹ̀lẹ̀ ẹ̀ wá díẹ̀ díẹ̀ ẹ̀ rí i pé kò sí ájúlù mẹ́ kò sí kristu mẹ́ tẹ́ ẹ̀ bá ti wá rí yọ Ayà ìtọ́fà pé ẹ̀fà yẹyẹ tí ó. Ìṣẹ́ ìtọ́fà yẹyẹ tí ni pé ẹ̀ta ogun. Bí èèyàn bá ń pè ẹ̀ lárógun má tàá. Ẹ̀tọ́ fún pé ọ̀gbàgbọ́ yóò tẹ̀rí à. Máa sọ pé ọlọ́run mọ́ jẹun rógun ni. Wọ́n tó ń já rógun má tàá. Bùbá tí kò kàn jẹ́ fẹ́ àbí? Ẹ lọ yí padà. Ṣé ẹ sọ́dọ̀ pé ọlọ́run mọ́ jẹ àrógun? ìsìláàmù ní ká máa sọ pé ọlọ́run mọ́jẹ̀ kásíkẹ́ ni kárógun ni lọ́kọ̀ wá sọ́ra rẹ̀ kí arógun máa sàájẹ́ kò ń bí ìrè gbogbo nìyẹn yíyò láwọn àmọ́ àfọ́ ǹjẹ́ bẹ́ẹ̀ tógun ọba tẹ́lẹ̀ ọlọ́run ni ká máa wí gbogbo orin tẹ́tà àti ní yẹn ní àyà ẹ̀kọ́ wa ẹ jẹ́ kí mùsùlùmí ọmọ ká máa àti ìjọba káwa mọ́. mọ́tí ogun àfọwọ́dá ànábì jà sọ́lọ́lá ohun míì ní bá bẹ́ jà lọ́sọ̀tù bá dé nìkan wọn ẹ̀dá sọ pé áà iṣẹ́ ogun ní ìsìláàmù bá wà ogun kọ́ bá wà o. dáwà ní ìsìláàmù bá wà. ọdún mẹ́tàlá lànàbí ló mọ́ká ọ̀ sallallahu kọ kọ̀ dẹ́nì kankan wọ́n sì ó sì ń ta. mi ò mẹ́ni ẹ̀ pé tó jẹ́ sí pé ó ń mújọ rẹ̀ ẹ̀ ibi ọmọ bá ń láì ó mú àwọn orílẹ̀-èdè rẹ̀ àwọn mẹ̀kúnnù olú àwọn aráàlú ẹ̀ Eh, ó mú amóríbọ́kù ń wahala ogun ogun ogun mi ò mọ president tó máa yé tó bá wọn mi ò sì gómìnà tó tó bá wọn mi ò sì mọ bá aláyé tó dáa tó bá wọn mi ò sì mọ ma a máa ń community tó dáa tó bá wọn gbogbo ẹ̀ ń lórí ọ̀ràn yẹn ní kọ́ máa sáré tó ìjà ayà ọgbọ́dọ̀ وسأل الله العافية أما لا يتمنى أحدكم لقاء العدو النبي صلى الله عليه وسلم gbogbo yín ẹ̀yin mọ́mìnì ẹ máa sọ pé ìdààmú ti ń bẹ́nu lé èmi náà ti ń produce bomb èmi ò produce ẹ̀kọ́ mọ́ ti gbọ́ o.

Ah, ló fi jẹ́ sí pé ànábì ní ah, sallallahu alaihi wa sallam ó ní ẹ má máa ràn kan rẹ̀ ẹ má máa rí pé ah, kí ọjà kókó ó sì bẹ̀rẹ̀ kí ni ìbá àwọn kan náà wọ́n pé àwọn fẹ́ jẹ́ àwọn fẹ́ kú àwọn fẹ́ kú kò ní ìdí ọsọ pé wọ́n fẹ́ kú tó bá fẹ́ kú lóòótọ́ kó bọ́ ìsìn kó gbé mu wọ́n fẹ́ kú lóòótọ́ lọ sí express kọjá náà mọ́tírélà nínú wàhálà kan. àwọn afikáàrù tí ọ̀dà ni ìròyìn tí ìpàkọ́lẹ̀ yíò ẹ̀yìn ọ̀dọ́ ẹmọ́jẹ́ nìkan mẹ́jẹ yín gbóná o ó ti sáyé tí ẹ ọbẹ̀ máa lẹ̀ jẹ́ tí ní o kẹ́kọ̀ọ́ rẹ o tọ́ba wà ní yunifásitì campus. wọ́n bá ní ní ìṣòro pé ta lọ wọ́n bá lójú ọ mo wá kàwé ni èyí ti jà mo wá já ó ní ẹni yẹn bọ́ bá lọ jà tó ń tajà ń bẹ́ẹ̀ bá ní ajá dàrú á ti kọrí lé ẹjọ́ ọjà yóò lọ bára sí àrí kì í ṣe ọjà máa máa jà kì í ṣe campus university campus kálà tí nìkan bá fẹ́ gbẹ́dẹ̀ rẹ gbóná tú dànù wọ́n fẹ́ kó kún kékeré ń dín àníyàn o àbí wọn ò tí ẹ̀ fẹ́ kó tí ẹ̀ láfojúsùn ní òbí ayé tiẹ̀ bẹ́ẹ̀ sì ni táàbílé jà táàbílé jà tó tó ìmọ̀ ní ọ̀mọ́ jẹ̀mọ́ ìmọ̀ ní olórí ń dáa lè fi jà ẹni tí ń dáa fi ń jà nǹkan rìmóòtù àbí gbogbo kíní bọ́ǹkan sí kí ni wọ́n fi ń ṣe é ṣe ọ̀sán alápá ni àbọ̀gádógún ó lè mọ́jẹ̀ sí pé ẹni tí ń ti bọ́yá kò dìbò owó àwọn ọmọ àwọn Chinese yẹn wọ́n yí gánà ọ́ kúkùkù ní àárí tó ti láti rí kúkùkù yẹn ohun tí ń produce jáde. Ìmọ̀ni. فإن بغت إحداهما على الأخرى مقاته التي تبني حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين wọ́n láàrin yìí àyà yìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ta ní ń kọ́ wa onáà ní kọ́ wa láyé wọ́n ò ti tutù níní ìgbésí ayé wa báwo ni ó ti tutù níní fáwọn amúmìnì tí ò ní máa jẹ́ sí wàhálà lónìí wàhálà lánàá wàhálà lọ́la bẹ́ẹ̀ bá ń jagun tí ń ṣe wàhálà kàárà ìrònú kàárà ìdìfẹ́lọ̀pù ara ẹ̀ ìlú bẹ́ẹ̀ náà ò ní dàgbàsókè torí pé tí wọ́n bá ní development ìdàgbàsókè èèyàn wọn jókòó ni wàlá yìí náà bèrè ó kà mí lórí kàlù yìí ìyẹn máa jókòó ni. máa jókòó ni. wọn á jókòó ọ wà sọ pé àwọn àmà amúbáyérò. àwọn amúbáyérò. wọn àmà ya plan kalẹ̀. ọjà plan kalẹ̀. lọ́ba ilé lọ́ba ilé lọ́ba tó bá jẹ́ sí pé kò sí fọkànbalẹ̀ lára yín. níbo ló ti láyè ìyá gbogbo ń dán ìyá yẹn. níbo ló ìyá ló fi jẹ́ wípé ogun kìí ṣe nǹkan tá a máa wá káàkiri. ayé àìsàn fún ayé pé gbogbo bá wá bẹ̀rẹ̀ láàrin àwọn méjì kábọ̀ ọmọ àẹ́jẹ̀ ọmọ dáná síbẹ̀. àwọn mùsùlùmí láyé òde òní ní ìsìn ẹlòmíín níṣẹ́ èdè kó ṣiṣẹ́ kó ṣàtúnṣe tí ọba sì lè ṣàtúnṣe kó jókòó ẹ̀jẹ̀ irọ́ ni o yóò tún fi náà ṣe. wọ́n ní kọ̀yẹ́ ká jẹ́ bẹ́ẹ̀ ká má pin náà sí wàhálà tí bá ń bẹ láàrin àwọn mùsùlùmí mùsùlùmí méjì síra wọn kátà tán ti wà ń. فقاتلوا الذي تبغي حتى تبيع إلى أمر الله فإن فاعت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين wọ́n ní nàlọ́ olúwa tẹ̀ ń wòye dájúdáká yòókè. ọ̀fẹ́ràn gbogbo ẹgbẹ́ bá ń ṣe déédéé tí ń ṣe fínífíní nù déédéé rẹ̀ ìwá ṣe bí ìjà nìkan ni ẹ ní ọmọ fẹ́ràn rẹ̀ ọmọ lo àyà yẹn fún gbogbo gbèsè ayé bá ti ń ṣe déédéé ń bẹ̀ olùkọ́ tọwọ kíláàsì tọba ti déédéé láàrin àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ ẹ sọ fún un pé. ìnáwó àìsàn ìbólú ọkọ̀ títí òun wá fẹ́ ọlọ́run nìyẹn o ọlọ́run sì máa fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìmáàmù tó ti dédé láàrin àwọn jàmá. wọ́n á pa kẹ́sìn ẹ̀ lọ bá wọn níbi tẹ̀sìn ọ̀lọ́ níbi táyé olò níbi ìbájúpọ̀ olò níbi fámílì máa lò gbogbo bí kíbi tí yàrá ti ń ti déédé láyé ẹ máa sọ fún un pé á ọlọ́run fẹ́rẹ̀. kódà tó fi dé oríkèé ara rẹ méjèèjì jàmá oríkì ara rẹ tó ń lò gbogbo nǹkan bá jẹ́ méjì ní oríkì rẹ oríkì rẹ tó ń lò ah, àbú àbúkẹ́yìn àfa àwọn alájùbàdàn oríkì ara rẹ méjèèjì ọlọ́run fẹ́ràn kó sì déédéé mbẹ́. apá mélòó lẹ́ni ojú mélòó lẹ́ni ojú mélòó lẹ́ni máa gbọ́ owó bọ́tọ̀ ń sábòsí títì rẹ ní àjọ obìnrin ọbẹ̀ fi yá rìn kìtè sí ó fi sí kan kò fi sí kan ẹ sọ fún un pé bíbẹ̀ àbá wa wọ bàtà méjèèjì ń lọ lójú ọ̀nà ìkan bá já lọ́ba yọ kú ọba mọ̀ lọ́wọ́ ní bá ń sàn kan lọ ẹ̀kọ̀kan bọ́ ọ̀gbà. agbádá àtọ́ lè báyà rí o ti lé ìjẹgẹdẹ báyìí ní ìwà sí báyìí. Ah, ọkàn pé. Gíláàsìsì méjì ló ń lò, ẹyọkan ló ń lò àbí? Ojú kan fọ́, ìkejì ọ̀wá ní, èyíká ní ìkejì wa ti á bọ́ ọ̀yọ́ kú òní. bí a ti wí fún wa bẹ́ẹ̀ náà lórí lórí inú bàbá wà nù pẹ́jà tá wà náà. ara wa tí ọba wà nígbà tó jí wa afọ ẹ̀ òjì áàfọ̀ yòókù oorun, lọ́wọ́ ní jẹ́ mánéjì tó jí wa ń yìí lè kàn wa wà ó ti wá lọ́nu máa sọ̀rọ̀ nǹkan tí ìsara wa tó wà níta ara wa kan là ń jẹ̀bi ń bẹ̀ wa. bó wá ní nǹkan wa bí ìyàwó wa bí ọmọ wa bí wa bí ọmọ ẹgbẹ́ wa bí wa bí ìlú wa ìmọ̀mù tí àwọn olóṣèlú tó ń darí ìlú tí wà lè gbogbo wa bá pọ̀ gómìnà ọ̀tún òṣogbo lásán òrùjọ wa ń jọ lìkì àmọ́ láwọn àtúnwá bọ́ sí kírun láwọn àbọ́ sí ìrùwó ẹ̀dẹ ìkankan wá wo di olórí orílẹ̀-èdè ọlọ́run ó bí ọ léèrè ń pa gbogbo wa ń kọ̀ọ̀kan. Ìnáwó àyùmí kò ní mo pàṣẹ wí ẹ bá fẹ́ wà lè jẹ́ náà ní ẹ fẹ́ wà lè jẹ́ náà tààrà ah! àti kọ́ máa ń sá fúnra àwọn àyè báwọn. Ah! Ah! ọlọ́run kọba kí sáwọn àjọba ó kọ́ darí wọn síbi déédéé o ọjọ́ wọn máa ṣe o ọmọ kẹ̀kẹ́ pé ìjọba tí wọ́n gbà ní ọwọ́ àgbàjọba ọ̀hún lọ́wọ́ wọn ọlọ́mọ ti bẹ̀ fún ọ. náà ọlọ́run ọba sọ pé nínú ọlọ́run. Tọ́ ní kúkúrú ayà yìí ká tí ó díẹ̀ mẹ́ o ní ń tọ́ ìpàdá ẹ̀mẹ́ lọ́nà ìpàdá. Wà ń alkalama ń wà ìdá. Alkalama ń wà ìdá. أن إذا كنا فيما هو قليل الوقوع أو نادر الوقوع أو مستحيل. bó bá ti rí irun nínú èdè Islam máa sọ fún un pé bá mẹ́ta náà ni. bá mẹ́ta ni. irun ẹ̀yin náà máa kí lọ́ba náà ẹ bá ń wí kí n gbọ́. irun kìí ṣe irun ológbò ni máa ti bá wọn àti nínú tó ní ṣòkun tó bá ti nínú kí ìtumọ̀ bá mẹ́ta náà ni ọ máa jẹ́ nínú kọ́ máa túmọ̀ sí pé ntí ntí máa ń tẹ̀lẹ̀ kéékèèké kì dábàá tẹ̀lẹ̀ lọ́pọ̀lọpọ̀ tàbí tí a ló bá tẹ̀lẹ̀ bóyá ẹ̀kan nígbèsè ayé yẹn kọ̀dí lòlòkó amẹ́rẹ̀ntẹ̀lẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n náà lòlòkó agbẹ́dọ̀ kì dábàá tẹ̀lẹ̀ bí ẹ̀kan. ẹlẹ́ẹ̀kẹta tàbí káṣẹ ìwé kò sí ẹ̀jẹ̀ kọjẹ́ kọjẹ́ tẹ́lẹ̀ ụzọ tí wọn mẹ́tẹ̀ẹ̀ta ní máa wà fún àti sọ̀rọ̀ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú ma táàbí máa máa bí kì í tẹ́lẹ̀ láéláé sọ́ọ̀tù sókòrò fàáyà eighty one tí kò olùwà sọ pé kò lè. فأنا أول العابدين ọ̀rẹ́ kó lè wà náà bìbà fún apẹ́ ń ká láìláì lọ́wọ́ ọgbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ẹ̀hún kò í ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọlọ́mọ ẹ̀rú lọ́lọ́run ní. Ah, that one is the number one I mi. Ó Oh, máa sọ pé ń káyà jẹ̀wà Rahmani tí Ọlọ́run ọba Rahmani bá lọ́mọ. Ó lọ pé ọ̀dọ́ pé tí ọ̀dọ́ pé kò rí bẹ́ẹ̀. Ó lè ní ìrìnàjò wá ṣùgbọ́n ìdá ń tiẹ̀ tẹ́bá ti rí ìdánú kíwú wọ́n ní ah, a máa ṣẹlẹ̀ dáadáa ń tiẹ̀ wọ́n pín yẹ́lẹ́yẹ́lé àtọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà wáyé tuntun àjọ ẹ wo ní fúlẹ́ tó tẹ̀kúwìr ọwọ́ parí Kùránì lọ́nù lọ́nù àyà kìíní àti gbogbo àwọn àyà tó wà ń bẹ lọ́fẹ̀ẹ́ sọ́dọ̀ Ọlọ́run bá sọ pé yọ ṣẹlẹ̀ ni kò sí iyèméjì má dá òtí ẹ̀ ní yọ́ tẹ́lẹ̀ ìdádórí hùn. Hmm? gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sà ti síbẹ̀ lẹ́yìn ẹ̀ náà síjàlù kì á mà kọ́ gbọ́dọ̀ má tẹ̀lẹ̀ wọn wá bí ń bíbẹ̀ òun kí ni wọ́n á fi bíbẹ̀. bàbá ìtàkọ́ tẹ̀ wọn tẹ̀sí èrò fún hmm, a ti ṣàlàyé nípa irin àti ìdáná ẹ̀kọ́ tó ti kọjá pé ń já àkọ́ńfà ṣe fọ́ ń pè é ẹ̀ ń bá fẹ́ wò kọ́ lọ gbọ́ padà wọ́n ní tí ń bẹ́nu àyà kẹta tá à ń ké lónìí yìí wọ́n ní kò tiẹ̀ yá ba láàrin àwa mọ́mí nìkan tẹ̀lẹ̀ ìtumọ̀ ẹ̀ nìyẹn ní a ti lọ irun síbẹ̀ ọ̀yẹ́ ah. eh, ọ̀yẹ́ ká máa bà wọ́n gbọ́ pé ìdá eh, kò yí ó tẹ̀lé ṣùgbọ́n àríkún ìdárúkọ kan náà mùsùlùmí tí ìmánirẹ̀ yóò látòkùwá náà tí ọkọ̀ ọ̀lù síbẹ̀ náà ní a ti lọ irun síbẹ̀ lè má dáa sẹ́wọ́n ní kí lọ́ba tí òfin yọ ọ́ tẹ́lẹ̀ síbí èèyàn jọ ni wá àwọn tí ń tẹ́lẹ̀ sí ń kọ́ bẹ́ẹ̀ ni èèyàn làwọn náà èèyàn làwọn náà ṣùgbọ́n èèyàn ti wá ọ̀yanjú èèyàn ti wọn ọ̀yanjú kí lọ́wọ́ àpàtà wà tó wá yanjú ismail iman ó kọ yí máa nìkan fìfì wá ní alamdara ọlọ́run ò pè wá ní nǹkan míì ju ó kọ yí máa nì náà lọ́mbẹ̀ kò pé wàá ń tọ́ ìfàtáàní mìíràn bàlà dẹ́yìn ni wàá ń tọ́ ìfàtáàní mìíràn kọ́rí àtẹ́yìn ni wàá ń tọ́ ìfàtáàní mìíràn ìrìnsẹ́yìn òwú báwọn ó ní mina al-mu'minin. mina al-mu'minin. ó ti pè wá lápẹ̀lú àwọ̀ wa pé tí haúsá àti yorùbá bá ń jà ọ̀sọ́bàmù àbí dúdú àbí funfun bá ń jà ọ̀sọ́bàmù wàlá bìlẹ̀ ẹ̀rì wàlá bìlẹ̀ balẹ̀ gbòbìlú pé náà. Ọ̀dà jábẹ̀ ara fún àtàrà ìlú Bùlé ìrìbáyìí, tí wọ́n mìíràn lẹ́yìn méjèèjì àti káàkiri.

ọlọ́mọye ilé tẹ bàjẹ́ ọlọ́mọye òkú tó bá mùsùlùmí lọ́wọ́ àmì ẹ̀yìn kọ́ ajẹ́ pípé ìlú àwọn mùsùlùmí ni wọ́n ń lẹ́yìn ẹ̀ báwọn kí láǹfààní tá a fẹ́ gbà mọ́. náà wọ́n ní kálọ̀ ọmọ yìí pé ó kọ́ tí wọ́n ti pè wá yìí tá a bá ti lè rí pé á mú mi nílà wá. ó yẹ ká sẹ́tù láàrin ara wa. ọ̀yẹ́ kọ́ ajẹ́ wọ́n ní orúkọ tó dá wàhálà alẹ́ ní ọ̀dọ̀ yín ní ìfọ́n àti lòkù orúkọ òlú fi dá wàhálà alẹ́. káyọ̀ gbọ́dọ̀ forúkọ òlú fi ni bẹ́ẹ̀ náà làwùsà àti yorùbá ibo àti la fi ń dá wàhálà alẹ́ tó bá yẹ sí pé a bá pa àti ìlúra àkáǹtì gbogbo orúkọ tí ò nítumọ̀ yẹn agbẹ́kúò tá a bá gbé tó wọlé àwọn lárúbáwá tí alùkùránì ń sọ̀kalẹ̀ nílùú wọn yìí lásìkò tí ń sọ̀kalẹ̀ lọ́wọ́ àwọn náà níran tí wọn àwọn ẹni níran tó pọ̀ jù ìran pọ̀ wọ́n tún wá máa mọ́nítọ̀ ọ̀ràn ìran kọ̀ọ̀kan ìran kọ̀ọ̀kan ìran kọ̀ọ̀kan ẹni tí wá ní ìṣó ti dàpọ̀ ẹni ìsìn lọ́dọ̀ ti wa ìdílé kéékèèké ní máa ń tẹ́wọ́ kọ́ ọ̀pọ̀. kí ló kọ ìdílé ti yín àbá kí ló kọ ìdílé ti yín? bógì. ẹ bá ń wí ti yorùbá àfàkà ọ̀bàdìó ọ̀bàdìó ní àṣẹ́kù ẹ tàbí kó pé àbí kó pé adélékè àbí kó pé ẹ sáré pé ó kọ bàbá kan péré ìdílé wọn lásán wá wo àwọn lárúbáwá subhanallah. gbogbo nítorí ọjẹ́ ẹ̀ńtọ́ sẹ̀yìn lẹ̀ lọ́hùn bóyá bíi five six hundred six ah, hundred bí one thousand before kí wọ́n tó bí ànábà Muhammad sọ̀rọ̀lá wọ́n ó sì máa sàkíta àtàní àtàní ti ń bẹ hmm. ah, ah, kìíní ń bẹ harbi eh, oríṣiríṣi gbogbo ọkọ̀ tó ń wọ̀ náà wọ àwọn pé ní kankan ìpìlẹ̀ wọn ọkọjá one thousand years. gbogbo ọmọ táwọn náà wá ń bí òun náà tó máa padà sí ibi ọkọ̀ náà. ẹ̀sẹ̀ wa mọ̀ pé ìjà ó lágbára ń bẹ̀ ń púpọ̀. ó yàtọ̀ sí tiwa nìyí tó o bá ti bàbá kẹta tó mú kọ bàbá rẹ lẹ́kẹta tipátipá làáfọ́ fi mú kọ bàbá rẹ lẹ́kẹta ọ̀yà ẹja tẹ̀sí wò ọ̀yà bisimilá hm? yorùbá yorùbá bá a ti rí ìjà nìyẹn ọ̀yà àfàwẹ̀ ẹ̀dì ọ̀yà ẹ̀ má bínú ẹ̀ dẹ́n ẹjọ́ mẹ́lòmí ọ̀yà àbá aláàlágbèjì ọ̀yà àbá ẹnjìníà wa ọ̀yà orúkọ yín Lukman bàbá yín Adébọ̀wálé bàbá tó bí bàbá yín Títù bàbá tó wáyé bàbá yẹn ńkọ́ bàbá tó bí bàbá yẹn ńkọ́ ọ̀parí ẹ ó ti ráyò ó sọ bàbá mẹ́ta bàbá àkọ́kọ́ bàbá kejì bàbá kẹfà ó ti ráyò kí ló fà bó lẹ́sìn mọ́nítọ̀ nǹkan yẹn ọmọ tẹ́yìn bí. ẹ pàtàn fún òun náà tó wá fi ti yẹn kún ó di mélòó tó náà bá tún bí ma yóò tún sọ fún tiẹ̀ náà ó di márùn nù bó ti lọ nìyẹn àwọn ajá ń bí bàbá tó jókòó yẹn ló dé fìlà ọ̀yà ìwọ náà náà nìyẹn ọ̀yà tipátipá ní ìmọ̀ méjì ń jẹ ọ̀yà má parọ́ bàbá ìjọba parí kí ni o ti dúró ọ̀yà ló kúdáìsí kúdáìsí ọmọ dáhùn ọgbàrí ibi méjì ni majority gbogbo ẹni tẹ́rìn rẹ́rìn náà wà ah, majority gbogbo ẹni tẹ́rìn rẹ́rìn yìí ibi méjì náà bàbá rẹ̀ àti bàbá rẹ̀ ọ̀sán brain wa memory wa àfẹ́ nílẹ̀ Yorùbá pé ká máa ká máa ma ìsanwó kọ bá a dà pa Ọ oh, bá anabi ti kíra rẹ̀ ní baa alaihi Ọ baa fẹ́ dákọ̀ gbogbo bàbá bàbá tó bí ànábà Muhammad sallallahu alaihi tó fi dọ́dọ̀ ànábì wa Ismail àmọ́ ń ka bọ́ bá fẹ́ kà wa nú ka àwọn òfin ká lọ jìnnà tó bá ń lọ náà tó máa kà lọ́dọ̀ tó ní n forúkọ ẹbí wa pè wá. torí wípé ẹbí gan à ń bẹ. àbí bàbá à ń jà ẹbí àbá àwọn àjà àánú ẹbí ìjà tó ní agbára nínú ẹbí gan dábàá fowópamọ́ ń pè ọ́ ni ẹ̀wọ́ ẹbí ni ah, ó ti wọ́n wá ní tí wọ́n fi

nílẹ̀ tiwa ń gbà yóò ọ̀gbá o ah, bẹ́ẹ̀ bá ń jẹ́ pòfẹ́sọ̀ kọ̀lọ́ yunifásitì rí láyé ẹ̀ á rí pé pòfẹ́sọ̀ orí ẹ pòfẹ́sọ̀ ẹran orí ráìtì wọ́n jẹ ẹ̀yẹ ah, ṣe àmì ah, ẹ̀yẹ ṣe olùrí sínú àbò náà kí n ò pé olówó lòun wọ́n ti ń pè pé olówó ti dé o èmi náà ni àǹkárá lọ́wọ́ ogun ti wá ń sá ogun ti ya bàtà abẹjá lọ́wọ́ wọlé. àwọn èèyàn ń pè olówó pé tó ń sọ̀rọ̀ á àkọ́ ah, ah, ah, ìwọ èyí tí ọwọ́ kọ́hùn bọ́ ká ń pè wọ́n ní tí a bá pè wá ní mọ́mì ní ohun tó yẹ ká bá lára wa yẹ ká mọ̀ ní ọjọ́ pé kò yẹ ká máa jà láàrin ara wa nínú orúkọ tá a máa jẹ́ ni pé a kì í jà láàrin ara wa ìjà bá ṣẹlẹ̀ ọgbọ́dọ̀ látúnṣe sí i. فأصلحوا بينهما فإن بغت فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي فقاتلوا التي تبغي حتى تفي إلى أمر الله فإن باءت فأصلحوا بينهما بالعدل وأقسموا إن الله yẹ ká mú lọ lélé ní ní sókè onáàrin wípé bá ti jókòó láàrin ara wa ó dá lójú pé a ń láwọn kan tá a jọ ń jà ẹ̀já lu àyà yìí lórí ìjà ìjà kò sí fún ẹ kọ wá jẹ pé ìwọ náà ló ń jà lọ́wọ́ ìwọ náà ló tún ṣàtúnṣe fún ara rẹ ìyá ah, máa gboyè ẹ̀ gbà mí o òun náà ní ń jà òun náà wọ́n tọ́ òun náà ní tún ṣàtúnṣe. وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما táwọ̀ bá wá jà káà bá gbọ́ pàwọn kan ń jà yálà ó ti tò sí náà ti ń jà ní àdúgbò lókè ìta arúgbó àrògbó ọ̀dẹ̀dẹ̀rẹ̀ ní akápadà ti ṣàtúnṣe yẹn ìjà lọ sí ìyẹn náà ni wọ́n máa pípé kìí pé agbáyà lásán àti lọ́rí lásán ẹja lọ sí lẹ́nu náà. فإما وجهناهما على الأخرى فقاتلوا التي تبغي فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن ما بالعدل واقسطوا إن الله يحب المقسطين إن الله يحب المقسطين